láì sí ìmísí ọlọ́run ẹ̀dá ò lè di ànábì ọlọ́run kò sì lè di ògìṣẹ́ ọlọ́run. wahayun wahayun ó ní èdè tí lárúbáwá máa ń lò fún ìmísí látọ̀dọ̀ ọlọ́run. tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní revelation tí àwọn Yorùbá ń pè ní ìfihàn tàbí ìmísí àwọn kìrìsìtẹ́nì àwọn ni wọ́n máa ń lo ìfihàn tó o bá lọ ka bíbélì rẹ nínú ṣáptà bíbélì láti rí revelation one of the chapters in the Bible is Revelation. When you now go to Yoruba Bible, Revelation is translated into Ifihan in Yoruba Bible. Therefore, Revelation in Yoruba language is ìfihàn ọ ìmísí àwa mùsùlùmí àwa máa ń lo kálímà ìmísí àwọn nàṣọ́ra àwọn máa ń lo kálímà ìfihàn. ṣe wá rí wáyù rí yìí tá à ń pè ní ìmísí yìí. ó wá ní àsọmọgbè ó ní àsọmọgbè nínú àwọn àsọmọgbè rẹ̀ òun ni wọ́n ń pè ní ilham ilham ilhamu ní òyìnbó òun ni wọ́n ń pè ní inspiration ní èdè òyìnbó wọ́n ń pè ìlẹ̀hàmù ní inspiration ní èdè yorùbá wọ́n ń pè ní ìṣípayá ìṣípayá. inspiration ó below revelation. al-ilhamu tahta al-wahyi. Ilihamu abẹ́ wáháyù ló wà ok lẹ́yìn tẹ́lẹ̀ ti yé wa tán Allah subhanahu wa ta'ala ó lo kẹ́límà wáháyùn fún àwọn ànẹ́bí rẹ nínú alukurani pé òun òun ṣe. Se òun ṣe wáàyí fún wọn òun fi wáàyí ránṣẹ́ sí wọn. bákan náà Allah ó tún lo kẹ́límà wáyún ó tún lò fún àwọn tí wọn kì í ṣe ànẹ́bí ọlọ́run nínú alukur'an àwọn ó tún ọlọ́run lo kẹ́límà wáyù ó lò fún kòkòrò oyin ọlọ́run lo kẹ́límà wáyù ó lò fún ya Musa ọlọ́run kẹ́límà wáyù ó lò fún ìyá ohun tí àwọn àáfàá wa sọ nípa lílo kẹ́límà wáháyùn fún àwọn tí wọn kì í ṣe ànẹ́bí ọlọ́run òun ni pé a gbé sí orí ilham a gbé sórí kí ni ilham ìṣípayá ìrìn tí wọ́n ń pè ní ìṣípayá òun ni kí Allah subhanahu wa ta'ala kọ́kọ́ yàn fúnra rẹ̀ kọ́kọ́ yàn ní nǹkan fúnra rẹ̀ lè pè ní inspiration. kó sípayá ọkàn ẹ̀dá sí nǹkan kan tó jẹ́ òdodo lè pè ní inspiration. mo sọ síwájú wípé kẹ́límà wáhayùn ó jẹ́ yọnú àlùkùránì tọ́lọ́ ń lò fáwọn ànábì rẹ̀ wán ọlọ́run tún wá lo kẹ́límà wáyù ó lò fún àwọn tí wọn kì í ṣe ànábì tù ọlọ́run lo kẹ́límà wáyù ó lò fún ẹ nǹkan tí kì í ṣe ènìyàn tí kì í ṣe ènìyàn ọ̀gbọ́nú sùrọ́tù zálzálà ni tọ́lọ̀ sọ pé bisimilahi rahman rahim ìdá zuluzilatil ardu zilzalaha wa akhrajatil aridu asqalaha wa qala li insanu ma laha yawma idhin tuhadisu akhbaraha bi anna rabbaka awha laha awha hadha wahyun olúwa ẹlẹ́dàá rẹ̀ auhalaha òun ló fún ilẹ̀ ní wáàyí wáàyí èsì séèyàn. ok làbí sọ wípé wáyù kẹ́límà wáyù nínú Quran bí Quran ṣe lò ó ó lò ó fún àwọn ànẹ́bí ọlọ́run ó lò ó fún àwọn tí wọ́n kì í ṣe ànẹ́bí ọlọ́run ó lò ó fún ilẹ̀ ó lò ó fún kòkòrò ó lò ó fún obìnrin obìnrin kò sì di ànẹ́bí ọlọ́run rí. àwọn onímẹ̀sìn wọ́n wá pín wáàyí wọ́n wá pín sí méjì nígbà náà wọ́n wá ní wáàyí kan ń bẹ tó jẹ́ wáàyí ti ìránniníṣẹ́ wáàyí ti wáyú lè ìrìsàl wáyú àti ìrìsàl wáàyí ìránniníṣẹ́ wáàyí ìránni níṣẹ́ ni tàwọn ànábì ọlọ́run nípa pé ohunkóhun tọ́lọ́run bá sọ fún wọn yálà lójú ayé yálà lójú oorun yálà nípasẹ̀ àwọn màláíkà ọlọ́run ní kí wọ́n fi jíṣẹ́ fún ayé ni ìyẹn náà ń pè ní wáháyùlì ìrìsàl fàndísàn tí mò ń lé yìí àfi kẹ́ ẹ gbọ́ yé this is foundation and this is an introduction to the topic àwọn tíra sánmọ̀ ìjọ ahmadiyya torí pé lẹ́yìn ní ìjọ ahmadiyya ògbọ́yé ni tí wọ́n fi bá wọn lẹ́yìn Mirza Ghulam Ahmadu al-Kazab. mo ti sọ síwájú wípé tẹ́límà wáhàyí wáhàyùn ọlọ́run máa ń lò fáwọn ànábì rẹ̀ ọlọ́run sì máa ń lò fáwọn tí wọ́n ń sànábì ọlọ́run lò fún èèyàn ó sì lò fún nǹkan tí kìí ṣe ènìyàn nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti wá di pé ajẹ́ wáhàyí póríṣiríṣi nìyẹn ibẹ̀ làwọn àfáìsì ni wọ́n ti wá sọ pé wáhàyí tí ó sọ ìyàndànẹ́bí ọlọ́run wáàyí tí ó sọ̀yàn di òjì sí ọlọ́run ó máa jẹ́ wáyù ìrìsàl wáyù ìrìsàl wáàyí tá a ní kó o fi jíṣẹ́. ní ìdàkejì wáàyí tí ò ní sọ nítorí di ànábì ọlọ́run tí ò ní sọ di òjì sí ọlọ́run wáàyí bẹ́ẹ̀ láàmú pè ní wáyú ilham wáyú al-ilham wáyí inspiration wáyí ìṣípayá ẹni tọ́lọ́ ń bá fún nìyẹn kò sọ ọ́ dànà bí ọlọ́run o ò sì gbọ́dọ̀ kéde ara rẹ wípé ọlọ́run ń bọ́ ọ sọ̀rọ̀ ẹni tọ́lọ́run bá fún ní wáyú ilham mo ti sọ tí ń jẹ́ ìlíhàmù fún wa ẹ rí i pé lọ́dọ̀ àwọn afọ́njálàbí ẹ máa ń gbọ́ ìlíhàmù ìlíhàmù oògùn sọ̀yè kan ni tí wọ́n gbà wípé ẹ ń bá ti lò ó lójú oorun wọ́n máa kọ ní nǹkan èèyàn ò ní kọ ní nǹkan mọ́ àwọn nǹkan àwọn nǹkan máa yọjú sí lójú oorun tí wọ́n máa kọ ní ẹ̀kọ́ náà ń pè ní ìlíhàmù ok. tó ga sí pé tó sì bá ti ń jí báyìí ohunkóhun tó bá ti kọ lójú oorun yóò ní ojú ayé má ya wèrè o má ya wèrè o tó o bá lọ lo ilé àmù ó súnmọ́ kó o ya wèrè wọ́n bẹ́ẹ̀ ní àwọn wèrè tí ń rìn káàkiri ìgboro tó ga sí pé ilé àmù táwọn àfa oúnjẹ làbí ṣe fún sọ ni pé innamal ilm bita'allum kíkọ́ ni mímọ̀ ọkọ̀ ìmọ̀ lójú ayé ó gbéyẹ̀wò ó há sórí ló fìdẹ̀ tó nímọ̀ kọ́ ọ bá lérò pé ọkàn máa sun kalẹ̀ wọ́n á máa kọ́ ọ nímọ̀ ó súnmọ́ kó ọya wèrè o irú wèrè bẹ́ẹ̀ kì í sì sábà ṣètè wò ẹ̀rí tí ó máa sọ lábára lẹ́nu ó lè máa sọ òyìnbó òyìnbó ẹ̀ yóò ju ti òyìnbó ti ìlú òyìnbó lọ. lábáwá rẹ̀ yóò le ju lábáwá Saudi Arabia lọ eliamu ló bá débẹ̀ eliamu ló bá débẹ̀ ìlíàmù àfọ́fà sọwárí ìlíàmù táwa ń sọ yìí ààrẹ minalọ ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá tó ga sí pé fúnra ara Allah subhanahu wa ta'ala ó máa ṣípayá ọkàn rẹ̀ á ṣípayá ọkàn rẹ̀ ọ̀rọ̀ náà. tí ó tẹnu ẹ̀ jáde yóò sì sí wẹ́kú òdodo àmọ́ o òye sànàbí ọlọ́run èsì ìsì ògìsì ọlọ́run torí wáyù ìlẹ̀hámù lọ́lọ́run fún ọ kì í ṣe wáyù ìrìsálù síyẹn ti yé wa bá ní ìsìn. Mirza Gulam Ahmadu ọwọ́ akílẹ̀mù wáyù ìrìsálù nítí ẹ fi bá a ó kílẹ̀mù wáyù ìrìsáàlì nítí ẹ fi bá a lára kó kílẹ̀mù wáyù ìrìsáàlù ó sọ ọ́ lẹ́nu nínú ìṣe rẹ̀ ó tún fi hàn nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó pe rẹ̀ ládẹ́bí ọlọ́run nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó pe rẹ̀ lógìsí ọlọ́run nínú ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó pe rẹ̀ ní aṣíwájú gbogbo àwọn ànábì ọlọ́run nínú ìṣe rẹ̀ ó ní àwọn ìwé tá a fi hàn lẹ́ẹ̀kan yìí tó lóun kọ wáàyí òun sí fún ayé náà bákan náà mo sọ fún wa wípé anytime we talk about revelation we must also talk about the prophethood because the two are together they cannot be separated revelation and prophethood. No prophethood without revelation. No revelation without prophethood. The two are together. Therefore, lọ́lá apọ́lọ́ ń fún ànábì wa ní wáyù yìrìsáàlì ló fi di ànábì ló fi di òjíṣẹ́. ọlọ́run mí ànábì ní gbogbo ọ̀nà tí ìmísí yẹn máa ń gbà wá bí ojú oorun bí ojú ayé bí nípasẹ̀ màláíkà bí wáàyí tó ṣẹlẹ̀ sànábì nígbà sànábì gun sánmà lọ sọ́dọ̀ ọlọ́run tó dúró sáàyè kan tọ́lọ́run sì ń tọ́lọ́run sì tó tí gbogbo ayé sì ń kà lónìí. ìbéèrè wa ni pé nígbà tí wáyé ti pín oríṣi méjì yìí tá a rí wáyú ìrìsàl tá a sì rí wáyú ìlẹ̀hàm tá a sì sọ wípé wáyú ìrìsàlù ni máa ń sọ̀yàn di ànẹ́bí ọlọ́run òkè ìbéèrè wa ni pé ǹjẹ́ wáàyí yorùsáàlì ìjó tó ń bẹ mọ́ nílé ayé wáàyí yorùsáàlì ìjó tó ń bẹ mọ́ nílé ayé no no no more of wahyu irisal no more revelation because prophet muhammad sallallahu alaihi wasallam was the last prophet. Was the last prophet. Kò sí wáàyí mo rán oníṣẹ́ mọ́. Rárá o. Kò sí wáàyí mo oníṣẹ́ mọ́. Ó ti dópin. Torí pé ànẹ́jùwà Muhammadu ní kíni òpin àwọn ànẹ́bí Ọlọ́run. Ẹnì yòówù tó bá ń pe àpèmọ́ra wáàyù ìrìsàálù huwa kazabun dajalun dọ́ọ̀lùn mudil dọ́ọ̀lùn mudil ẹnì yòówù tó bá tún ń pe àpèmọ́ra pé ọlọ́run fún oníwàyù ìrìsàálù ìmísí ìránniníṣẹ́ sí ayé ògbólógbòó òpùrọ́ ni aṣọ òkun sẹ́sìn ni ẹni tó fẹ́ dojú ẹ̀sìn rú ni olùṣìnà ni aṣinilọ́nà ni wọ́n wá fẹ́ lọ sínú tíra àfáàwá àgbà Ismail bonu Kathir rahimahullah nínú tẹ̀síìrù rẹ̀ nígbà tó fẹ́ ṣàlàyé súrọ́tùl ahzab Quran thirty three verse forty tó ní í ṣe pẹ̀lú pé ànábì wa Muhammadu ní òpin àwọn ànábì ọlọ́run sallallahu alayhi wa sallam ẹgbọ́n nǹkan tí ọ wà nínú Ibn Kathir aya alọ́hun subhanahu wa ta'ala ó sọ pé. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ما كان محمد أبا أحد من رجالكم محمد kì بابا ṣe nínú àwọn èèyàn yín o nínú àwọn ọkùnrin yín muhammadu kì í ṣe bàbá ẹnikẹ́ni mọ́ o aya yìí sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo ọmọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin tànàbí bí tí wọ́n ti kú bí bí abdullahi ọmọkùnrin mẹ́ta tánà bìbí nígbà tí gbogbo wọn kú tán láyà ìwà sọ̀kalẹ̀ pé mọ́kánà muhammadun àbá ahadin mẹ́rìndínláàlìkùn muhammadu o kì í ṣe bàbá ọkùnrin kankan nínú gbogbo àwọn ọkùnrin yín ohun tó ni pé zaidu bunu harifa tó jẹ́ maula anabi, ẹrú àtúsílẹ̀ anabi, ẹrú tànábì tú sílẹ̀ kúò lóko ẹrú tọkọ tí ò fi ànábì sílẹ̀ tọkọ tí ò padà sọ́dọ̀ àwọn bàbá tó bí lọ́mọ tó bẹ́ẹ̀ gẹ́ tí ọ̀rọ̀ fi wá dojúrú mọ́ àwọn kan lọ́wọ́ nínú ìlú Mọ̀dínà tí wọ́n fi ń pe Zaidu ní ọmọ ànábìwa Muhammad sallallahu alayhi wa ni Allah fi wá sọ àyà kalẹ̀ pé ẹ gbọ́ Zaidu esọmọ ànábì ànábì kì í ṣe bàbá ọmọkùnrin kankan mọ́ nínú àwọn ọmọkùnrin yín gbogbo ọmọkùnrin tó bí wọ́n ti kú that Zaid is ọmọ Harisa kì í ṣọmọ Muhammad lẹ́yìn náà walakin rasulallah. ṣùgbọ́n ànábì sí di òjíṣẹ́ ọlọ́run o kọ̀ọ̀kan lọ́mọláyé mọ́ ni o àìlọ́mọláyé rẹ̀ mọ́ kò túmọ̀ sí pé ó ti kúrò ọlọ́run o. wàkàtàmà nàbí yìí ó tún wá jẹ́ òpin òpin àwọn ànábì ọlọ́run òpin ìpẹ̀kun àwọn ànábì